pé àwọn afọ́sà máa complain wọ́n sá máa complain ó complain torí pé sí àwọn ànábì ọlọ́run ṣiṣẹ́ kankan torí pé kí ni ìṣìláwò ìbàd wa ìṣìláwò àrùdì báwo la ṣe ṣàtúnṣe ilẹ̀ iṣẹ́ tó lọ́n gbé láwọn afá àwọn ẹni ọlọ́run lọ́wọ́ ni ilẹ̀ yìí ó gbọ́dọ̀ dá ìṣìláwò àrùdì wà látúnṣìbú. mo tún wà sọ fún wọn náà ni ẹ má balẹ̀ yìí jẹ́ lẹ́yìn ìgbà tọ́lọ́ tó a jẹ́ pé iṣẹ́ àwọn ànábì ọlọ́run òun náà ni islahu kulubul ibad wal abd báwọn ó ṣe tún ọkàn àwọn èèyàn ṣe báwọn ó dẹ̀ ṣe tún orí ilẹ̀ ṣe táwọn yóò ṣe gbórí ilẹ̀ pẹ̀lú dáadáa tí ọkàn bá dá tí ilẹ̀ bá dá àgbáyé gbádùn òkè táwọn yẹn bá ń ṣáàjì fóònù sí èrò tó máa bá àwọn èèyàn ṣé wọn ní tí fóònù lọ nínú mọ́síd bọ́dà mi either you leave the phone or you take you go with your phone ìkànnì méjèèjì èwo ló fẹ́ múnú rẹ̀ lọ́gbọ́n òyìnbó àbí yorùbá lọ́gbọ́n tó ti yé Allah subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ wa débi wípé gbogbo tí ó pa wá lára àwọn èèyàn máa ń ṣe ìgbàgbọ́ ọkàn tó bàjẹ́ ló fà á tọkàn wa ò fi balẹ̀ síra wa tọkàn wa bá balẹ̀ síra wa á fi fóònù kalẹ̀ kálukú jáde lọ yóò sì padà yóò sì wá mú yóò sì wá bá nǹkan yẹn Allahu akbar lásìkò Umar bin Abdulaziz nígbà táwọn èèyàn ń lo lórí ilẹ̀ lórí dáadáa tán lórí ilẹ̀ lórí dáadáa ó ti yẹ wa ràkúnmí ó jà láti Ìlọrin yóò sì rìn wọ́n fà àwọn yóò sì rìn wọ́n sì so mọ́lẹ̀ lápèjúwe pé àyẹ̀bá mọ́ ọ ah, ràkúnmí ẹsẹ̀ rẹ̀ wọ́n lè ẹsẹ̀ rẹ̀ tà sí tó dàtà ẹni tó ní ó ṣe kí ni yóò wà mú sẹ́yìn táyà lọ kó ẹran nínú ilé olé gan bìlẹ̀ pé ètò tiẹ̀ wá já bó ṣe báyé ṣe gbọ́dọ̀ rí nìyẹn nígbà táwa náà sì báyé tó dá díẹ̀ yìí ọlọ́kọ́ tó mọ́tà tó mọ́tà tó tó ta jù báyìí lọ àmọ́ bẹ́ẹ̀ náà ni ó àtọ̀rọ̀ ìdákàbí kẹ́ ọlọ́run àwọn yóò lé iṣu kalẹ̀ ní àlà oko wọ́n wàá ṣe kíni wọ́n fò òkúta mẹ́ta lé òkúta mẹ́ta yẹn dábí kíni ó ní owó rẹ̀ ló pé ẹgbàá mẹ́ta ẹni tó wá bẹ́ẹ̀ rọṣù olóòkòṣù yóò ní kíni yóò àfọwọ́lẹ̀ sábẹ́ òkúta òkúta tó bá ṣe bẹ́ẹ̀ ní ìsìnkú rẹ̀ sọ ó ní ah! agbọ̀ tá a wá rò páwọn tó ń bọ̀ láfi láyé gbé ọgbọ́n wa nípa wa làwọn ẹlòmíì yóò ti screen fóònù rẹ̀ yóò ti whatsapp yóò kó di rẹ̀ kí ló tún ṣe <laughs> yóò tún password everything máa dálíkà náà àǹfààní ọ̀ password gbé wá àwọn ìyá ẹ̀yin náà wò tá a bá yé dé sẹ́yìn tá a lé dé yóò yẹ kó sí wàhálà láyé wa bóòlù àwọn yẹn ṣe láyé àwọn náà nìjọ lò ó wọ́n fi ń lé iṣu sójú ọ̀nà níjọ́hún wọ́n ìkátà wọlé wọ́n ìṣe kí ni wọ́n ìkátà wọlé wọ́n láwọn nígbàgbọ́ pé wọ́n ìjà tako lónìí kọ́ báyìí wọ́n máa ń tọ́jú àkáǹsì rẹ̀ aláwọ̀ àgbà ẹyọ kan ṣoṣo tí mo wí pé àwọn èèyàn sábà kó wọlé ní ìsìn wọ́n sì máa kó wọlé náà wọ́n rí pé àwọn èèyàn kú láàrẹ̀ òní bá bèbí ọwọ́ ta. ẹ ráyè wà bẹ́ẹ̀ ni tí bá di pure water lọ́ tún lè kó láwọn àsìkò kan Allahu Akbar ní mọ́bíláka sọ̀rọ̀ tó yà tá a bá lọ sí ìmúra tó bá di lásùbà làwọn tó máa ń já búrẹ́dì máa ń já búrẹ́dì torí pé ẹ̀mọ̀ búrẹ́dì máa ń gbàdí iṣẹ́ òru tó ó sì látàlẹ́ wọn já gbogbo bí nature ṣe ṣe rí nìyẹn because àwọn tí wọ́n ń fẹ́ fresh bread tó fẹ́ jẹ láàárọ̀ àwọn tó wọ́n fẹ́ supply bread lẹ́nu ọ̀nà oníṣọ́ọ̀bù wọ́n kẹ̀ já búrẹ́dì sẹ́nu ọ̀nà ni wọ́n máa lọ kí wọn ní wọn ṣe wọn já bírèdì sẹ́nu ọ̀nà wọn rẹ̀ wá lọ tó bá dé ìrọ̀lẹ́ ni wọn ṣe kí ni wọn gbowó ẹni pé ewu méjì ló mẹ́fẹ́ lọ́dọ̀ tiwa àkọ́kọ́ kẹ́lómi ò mọ̀ kó ẹlẹ́kẹta ni kò sọ pé mélòó lẹ kó síbẹ̀ kó tó wá dé bára wọn jiyàn pé bírèdì fifteen lájà ló sì kó fifteen nígbà jiyàn tó rọ́mà pé tó ń bá lẹ́rẹ̀ náà ló kó síbẹ̀ fa aksaru fi alifasad ìbàjẹ́ tí wọ́n jí kẹrù kí ni tìbàjẹ́ sí náà. àwọn ọ̀dọ́ tẹ́mi náà jọ kàn nínú wọn lọ́dọ̀ lè fẹ́ wọn wá wọn lọ́dọ̀ tó kúta kádàkádà. alfasad Allah subhanahu wa ta'ala ló ní kọ́ àrùn alfasad tó fi bárbi wọ̀ bá. bíbá ó ní tẹ́ ẹ rí wàhálà tó ṣẹlẹ̀ lórí ilẹ̀ tẹ́ ẹ rí o aburú tó ṣẹlẹ̀ lórí ilẹ̀ o ẹ̀jẹ̀ tẹ́ táwọn yẹn ń ta alẹ́ so ìyẹn túmọ̀ sí pé tí ìbàjẹ́ bá ti pọ̀ lórí ilẹ̀ ìtẹ̀jẹ́lẹ̀ ó wà mí ní yóò sínkù ìmọ̀ kásábàtà ìdè nọ́ọ̀sì ńgbà tọ́dọ̀ bá ń wá oṣó wá ń wá oṣó lẹ̀ tó lọ já kankan ó pa yẹn ṣe wàhálà ọ̀dọ́ ẹgbẹ́ wa báyìí kó ló ń wá oògùn owó ọ̀sẹ̀ owó bàbá tẹ̀ ní nǹkan kan ò ní ṣe ẹni tó ní egun yẹn kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ nígbà tá a wà ní kékeré àti ìwẹ̀ ọṣẹ tó léegun ọlọ́mọdé a máa wẹ́rù rẹ̀ lápò abẹ́ àti ìwẹ̀ lásán tá a bá gbọ́ wípé wọ́n sì kú sẹ́yìn kò lé lódìdí ọ̀sẹ̀ méjì ẹ̀ nílé dálẹ̀ ìkùlẹ̀ ẹ̀ lọ́ máa jẹ́ bàbá mi pé bàbá mi fẹ́ tọ̀ bàbá mi fẹ́ tọ̀ ẹ wá sí mi lọ́gbó torí pé wọ́n síyàn síbo ọkàn ọ̀dọ́ tòní ó dẹ̀ balẹ̀ láti gbé ọṣẹ tí egbò òkútù wà lórí rẹ̀ láti gbé sínú yàrá ó sì sùn ọ̀sẹ̀ sólè kí ẹ mọ̀ pé òun ló bí ìmúkúmu táwọn èèyàn mu torí pé kò tiẹ̀ fẹ́ rí nǹkan kan rò kò sí ní táǹtọ̀ orí ẹ̀sọ́ ni pé fàákìsàrú àlùfàṣàlà àwọn tàná tọ́nà fi bínú sí wọn náà ní kí wọ́n ṣe bàjẹ́ lórí rẹ̀ owó táwọn tó jù wá lọ owó táwọn tó jù wá lọ tó bá síwó oṣù civil servant ní lọ́dún kan kí wọ́n wí owó civil kan ó làwọn ọ̀dọ́ nínú london club house lálẹ́ ẹjọ́ kan àwọn yẹn dẹ̀rin as normal things ọmọ twenty years kó máa ni ọmọ fọwọ́ lò torí pé tí fìtínà rẹ̀ bá dé ṣé ò kárí gbogbo wa ó yẹ kọ́dọ̀ yẹn gbọ́n rò ǹjẹ́ yẹn lè ṣiṣẹ́ àágùn rẹ̀ àwọn bíríkìlà kan náà wà ń ta yẹn wọ́n wá ní tó bá ṣe tán lálẹ́ tán bá fún ní five thousand ten thousand kó wá dé títí kó máa ṣe kíni tó lè fa àánú wọn ń ṣe mí báwọn èmi àti yín tábà lọ ṣiṣẹ́ báwọn sá ṣe é sí pé lọ́sàn-án gan ká lọ kó yẹpẹ̀ yìí. àti simẹnti wọn fẹẹ kásì ẹlẹbẹ ó yẹ ká ronú náà Ọlọ́run torí pé yẹn lọ́nà tí ò tó wà ní ìpínpó náà kò gbọ́dọ̀ náà lọ́nà kò gbọ́dọ̀ rí lọ́nà tí tí àwọn pa akitaru wọn jẹ wa lórí.

فلما إذا قدرناه فقدر عليه فصب عليهم ربك ẹ̀gbọ́n wa sọba a máa ní sọba sọban ìyẹn ní kékeré kó máa dàgẹrẹ sọban sọba rọbùkà Ọlọ́run rẹ wá ń dà á lẹ láti sánmà sautan adab oníranran ìyà tí ò sẹ́ni tó lè rí jẹ tirẹ̀ ẹ̀yin náà wo oníranran àárẹ̀ tí ń sàwọn èèyàn lórí ilẹ̀ tá a mọ ibi tó ti wá ó yẹ wa ẹ lọ wò dáadáa mo máa ń wò pé kí ló bí gbogbo kidney failure yìí kidney disease wọn rò ah, kí ló dé bó la ti rí gbogbo eléyìí àwọn olùmọ̀ wa ń sọ fún àwọn olùpáyọ Ọlọ́run wa ń sọ fún wa pé ah, owó ẹ̀jẹ̀ ti pọ̀ ó ti circulate púpọ̀ láwùjọ owó ẹ̀jẹ̀ ń circulate púpọ̀ láwùjọ a gbọ́dọ̀ ṣọ́ra lórí ẹ̀ fasọba àlẹyìn rọbùkà sáwùtọ oníranran ìyá ìbáwí wọn ń sọ̀kalẹ̀ láti sánmà ó nítorí pé. Allah subhanahu wa ta'ala lọ́dọ̀ tiwa àwa wa ń rò pé kò rí wa ni ó wá ní nàrọ̀ ọlọ́run rẹ̀ mọ́ ni tó lúgọ̀dẹ̀ ẹni tẹ́rù bá ń bà láàmú lúgọ̀dẹ̀ orí mi rárá الإنسان إذا ما ابتلاه Allah wa ta'ala ó wá bẹ́ẹ̀ jẹ́ kíkiní kò yé wa torí pé tọ̀dọ̀ lónìí ẹ má bínú pé mo ń sọ̀rọ̀ ọ̀dọ́ àwa la bàjẹ́ fa ìsàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ti wá rí i pé tóun bá lówó ìgbà yẹn lọ́lọ́run pọ́n lé àpọ̀lọpọ̀ wọ́n mọ̀ pé àti wọ́n fún èèyàn àti wọn ò fún àdánwò méjèèjì ó ń àdánwò kan bó ló ń lọ ó ń àdánwò kan aláàánú fa amẹ́lì ìsàn ó lè rólùgbàgbé yẹn ìdá mẹ́bìtàlá gbòòwò ọba rẹ̀ bá fẹ́ dánwò kí ni ó ṣe fún. fa rẹ̀ wọn táwọn kan ṣe o tí wọn ò dáná òun wàá ni wà nà ànà yóò wàá kó dẹ̀ rajọ fún wọn ni à ọ̀rọ̀ ẹ báwo ni à ó lẹ́yìn o máa ń wé náà <laughs> bàtẹ́ ẹ ó slow ju tí bá wọn sọ wọn kókó já o já wà nà ànà kò mọ̀ pọ́lọ̀ ń dẹ̀hùn wò ni ó yá. ìgbà yẹn ni wàá máa rí tó ti yé yóò máa pe orúkọ ara yóò máa fúnra rẹ̀ ní oríṣiríṣi nickname naira mania ẹ kéèyàn ó pera rẹ̀ so ẹ wá wò pé gbà yín náà wàá máa jó kọ bí owó ẹ wá rò pé so ẹ wò pé fáyà kú ló rọ bí àkàràmẹ tó ti yé cash boy kéèyàn pera rẹ̀ cash boy ah. so subhanallah Allah, àdánwò ni. fọyàkúlù rọbí àkàrà àwọn èèyàn máa ń bá débi pé tó bá jẹ́ pọ́lọ́hùn òfẹ́ káwọn ó ni àwọn ò rí ṣe ń bẹ̀ ìròrí tí ni ìròrí ṣe tọ́ni ni pé tó bá nífẹ̀ẹ́ sí kì bá gbàdúrà àwọn ni àwọn ò rí ṣe rọbí àkàrà ọlọ́run ọ̀nà àwọn ni ọlọ́wà ni. wà á mọ ìlà mẹ́bìtàlá ṣẹ́tìrì ó ní àmọ́ tọ́lọ̀ bá tún fẹ́ gbẹ̀ o fàkọ́dọ̀rọ̀ àlẹ́ ìrìsìkọ́ owó tí ń rí owó wa ṣe kí ni ló wà wálẹ̀ kò wá ní rí nǹkan kan mọ́ téèyàn bá ń ṣiṣẹ́ ńgbà míì tí ò bá rówó kó má rò pọ́lọ̀ ń yẹpẹrẹ òun alẹ́yìntọ́ wọlmẹ́nẹ̀ balẹ̀ ọ̀hùnmínàlọ́ kán fún yàn àdánwò ni kán má fún yàn àdánwò méjèèjì ǹjẹ́ àmọ́ ìwọ ló burú jù ní àdánwò méjèèjì ẹ má bínú o barakallahu fikum ọlọ́run ṣe lọrọ ayé àti lálẹ́ kìáma wàllá torí pé inú mi dùn bẹ́ẹ̀ sì ti yára dáhùn torí pé wa a máa rí àdánwò síbi kò sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ máa ní àfáyíká ń sọ bá ni òsì òsì sẹ́sìn ẹ̀fẹ́ káwọn náà gé sókòtò wa àwọn náà fẹ́ gé sókòtò àní kọ́kọ́ plọ́ọ̀mù náà èmi náà lè rán tírí kọ́tà so àwọn bí ẹ̀dì táwọn irùngbọ̀n tí súnà ń pèpè kọ rẹ̀ káwọn yóò filẹ̀ wọn wá filẹ̀ nítorí tọ́lọ́ nígbà tó wá dé wọn wá ṣe kí ni wọn fi sílẹ̀. bóyá wa oníṣẹ́ náà ò rí kó dáa báyìí oníṣẹ́ àmọ́ pé téèyàn ò bá lówó tó bá fi irùngbọ̀n kalẹ̀ gan kò ní lè irùngbọ̀n yóò ní plum kò ní lè kò ní lo àwọn kírìmù tó yẹ kó lò sí kò mọ̀ pé àdánwò ni àdánwò tó le jù láyé àdánwò kéèyàn ó ṣe kí ni owó pọ̀ ni ẹ̀gbọ́n tó bá aláàsọ ni ó ní fa. ó sí lórí ó plum ni ló ń ṣe tó ń báyìí. ó ní innal insana kí tó lọ́nu náà. innal insana làyà ó lọ́mọ nìyẹn lọ wọ́ọ̀tì ẹ̀ dáadáa làyà tùgbà yóò kọjá là nígbà tọ́rọ̀ ọba dé yóò ṣe kíni yóò kọjá là tẹ́ ẹ bá lọ wọ́ọ̀tì àwọn ọ̀dọ́ dáadáa ìgbà tí ò yóò gịnị ịwà àwọn mbụ ah ẹ̀rọ bros ẹ̀rọ bros torí kò sí gịnị bẹ̀tọ́ wọ́n bá ti dé báyìí ó lọ gbogbo gẹ̀ẹ́ bros kí ló ń ṣẹlẹ̀ ah ah èmi àti bọ̀dá rẹ̀ ẹgbẹ́ ni wà yóò bẹ̀rẹ̀ sí máa wùwà rẹ̀ gangan à ń rọ áwù stagnant nígbà tí ọrọ̀ bá dé yẹn ni ó mọ̀ wípé ibì kan ó yẹ kò ní lè dúró lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ kò ní dúró owó yẹn wàá tí kò ní fi sànú ìyẹn ló lágbára jù ọ̀rọ̀ ẹja ṣọ́ra fún alinsani algina yóò tọ̀gà níbi ọ̀rọ̀ tí máa mú yẹn kọjá là tọ́wọ́ bá pọ̀ èèyàn nílé sùn lálẹ́ gbélé pé yóò lè kírun jàmá àbí yóò lè sùn yóò ní ah, mítìn ti pọ̀ jù ní ẹ má bínú mítìn ni o ẹ ṣáà bínú pé mi lè gbé kọlù yín mítìn ni o kò bíìsì látàárọ̀ ṣe ẹ má bínú tẹ́ ẹ bá ń pè báyìí nọ́mbà ló kàn máa wọ voice mail ni ló kàn máa wọ voice mail ni so kò ní lè dúró pẹ̀lú àwọn tó lè sànú yóò ti jìnnà lẹ́fù tí ó wà sáwọn tí ó sànú ó máa jìnnà gan pé ṣe ìbínú ẹ wò mo fẹ́ àtẹ́ndì sí ilé ẹ̀kan bẹ́ẹ̀ bí mo ṣe dúró àwọn friend mi àwọn friends mi tó wá ọ̀rẹ́ rẹ̀ náà lẹ́nu yẹn o wọ́n láwọn friends mi tó wá àwọn ẹni ò jẹ́ tí má ti àtẹ́ndì sí wọn tó máa àtẹ́ndì sí. ó ti wá gbàgbé pé lálá tó rókè ilẹ̀ ni gbogbo yẹn tiẹ̀ dá jùlọ èwo ní tẹ̀tọ́ ọlọ́run ìgbà yẹn lèyìn olóhùn fẹ́ sọdún owó tí ìbá jẹ́ pé owó ogún ti ń bẹ lọ́wọ́ èèyàn lọ́dọ́ lòun ṣe bá dé tó bá ṣe bá dé tán yóò ṣe bá dé girlfriend n tó fi bá yọ ọmọ mi jẹ nìyẹn tó máa bẹ celebrate bá dé ìgbà wo ló fẹ́ ṣe o ti bẹ pé oní tó ṣe máa ṣe kéèkì wọn bẹ ṣe irun mi ò mọ tó ń sọ yẹn o bóyá ẹ̀yin náà worú yẹn lẹ́ẹ̀fi rí àwọn ọmọ yẹn àdánwò aburú wà rọrùn fáwọn èèyàn láti ṣe ọmọ tí ò lè dẹnu kọ tẹ́lẹ̀ ọmọ ẹ̀gbẹ́ wà dẹnu kọ ẹ máa wò wọ́n náà ẹ wàá rí i pé àṣé owó máa ń jẹ́ kí ìwà aburú iṣẹ́ èèwọ̀ iṣẹ́ ìbínú ọlọ́run yóò wá jẹ́ rọrùn àwọn obìnrin wà máa rọ́ tẹ̀lé yóò wá máa ní mo ti lórí obìnrin jù náà àwọn ọkọ̀ obìnrin ṣàwọn ń tẹ̀lé nìyẹn àdánwò ni ṣètọ́nù fẹ́ mú ni kí pé àdánwò ni kò lórí obìnrin ṣètọ́nù fẹ́ mú ni gbogbo ẹni tó bá ti rò pé sìnà rọrùn fóun kó má rò pé dáadáa ló rọrùn fóun ẹ̀ aburú ni. aláìmọ̀kan yóò àwọn sọ pé ọlọ́run yẹpẹrẹ mi ṣẹ́tì ìgbà tí ò lówó lọ́rùn ni ọlọ́run láìkì mi gbogbo àwọn ẹgbẹ́ mi náà ti ń kọ́lé gbogbo àwọn ẹgbẹ́ mi náà ti ń ṣe báyìí gbogbo àwọn ẹgbẹ́ mi náà ti ń ṣe báyìí aláì ń ti orí wo lèmi mú ayé báyìí ìgbà yẹn ní ó rí i pé ọlọ́run ṣe kí ni ọlọ́run dì náà òun yẹ̀kú lọ́rọ̀ bí ẹ dákun sọ́nà mọ́ yẹpẹrẹ yẹn kan ni kí ló fà tọ́lọ́wọ́ fi yẹpẹrẹ ẹrú rẹ̀ ajẹ́ pé ń sojú ṣáájú ni ẹ <laughs> ó lẹ́ ń sojú ṣáájú tí ò bá ti fún wa wàláhì kò yẹpẹrẹ wa tí ò bá ti fi lé wa lọ́wọ́ tí ò bá ti fi lé wa lọ́wọ́ kò yẹpẹrẹ wa tó bá fi lé wa lọ́wọ́ ká má rí rí pópọn wa lé ó fẹ́ dán wa wò ni ó fẹ́ ṣe kí ni ó fẹ́ dán wa wò ọlọ́run kò já lè páàsì rẹ̀ in any àǹfààní opportunity tí aláàbá fẹ́mi àti ẹ tá a bá láǹfààní kẹjà àwọn ẹgbẹ́ wa lọ ẹ̀dá àmọ́ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ dán wa wò ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó jẹ́ ọ̀gá gbogbo àwọn tí wọ́n wà lábẹ́ rẹ̀ ni wọ́n jù lọ lọ́jọ́ orí ó fẹ́ ṣe kí ni ó fẹ́ dán wò. naam. sẹ́gbọ́n tí aláà sọ ó ní kàlá bẹ́ẹ̀ ṣe rí yẹn látúkìrìmù nàlẹ́ yẹtìm kì í pọ́n ọmọ òrukàn lé kò ní hàn ọmọ òrukàn ó ti gbàgbọ́ pé òun náà ní tẹ́lẹ̀ níjọ́ tí ò wá nílò ọlọ́run ọlọ́run yẹpẹrẹ òun látòkèrè mú nàlẹ́ ẹ̀tì a jẹ́ pé téèyàn bá ní kó rántí pé àwọn kan náà ní privilege àti ní àmọ́ ọlọ́run nìkan bá bàbá wọn láyé bèlè pé bàbá wọn ò fi kankan wọn látòkèrè mú nàlẹ́ kò ní ọmọ wàlá tàhádùnà. aláàtọ̀ amin miskin ẹlẹ́ẹ̀kejì ni wípé kò tún wá ní páwọn èèyàn lásẹ láti fáwọn aláìní lóúnjẹ kò ní kò tún ní ẹ̀kọ́ rẹ̀ gàwọn èèyàn pẹja fún yàn náà sàlà ìtà amin kò ní sàwọn èèyàn lójú kòkòrò pé ah, fáwọn èèyàn ebi ń pa àwọn èèyàn tí pé rọ̀mọ̀dánà dé ebi ń pa àwọn èèyàn ẹ̀ ohun táwọn èèyàn máa ń tẹ́wọ́ gbà lọ́wọ́ àwọn èèyàn nu rọ̀mọ̀dán wọ́n lè gbà náà tí ò bá sí rọ̀mọ̀dán o wọ́n lè gbà ọlá ẹ̀ wọ́n lè gbà. bẹ́ẹ̀ torí pé àwọn èèyàn kò sẹ́ni tó fẹ́ encourage wa bẹ́ẹ̀ torí pé ọlọ́run ní káwọn afọ́wò tẹnumọ́ tẹnumọ́ tẹnumọ́ kí ni ẹ̀wà rọrùn ibẹ̀ làwọn mọ̀ pé èèyàn lè ti torí mílìkì agolo kan tí ó lọ tò látàárọ̀ nínú iṣẹ́ tó sì lóore jù tí wọ́n bá fẹ́ rà ní ọlọ́run anabi sallallahu alayhi wa sallam ó ní ana wà káfíìlì yẹn tí mi kà á tẹ ó lé mi àti gbogbo ẹni tí máa ń tọ́jú ọmọ òrukàn ó ní báyìí la ṣe rí la ṣe rí láti jẹ́ náà kò dáa kéèyàn òjọ́ lọ́lá nínú téèyàn gbọ́dọ̀ ní tọ́lọ̀ bá sànú èèyàn tó bá pààyàn lè tó ṣe lọ́yàn lọ́rọ̀ ayé kó kó àwọn kí ni o àwọn ọmọ òrukàn jọ at kò ṣe wàá nínú ilé rẹ̀ ó gbọ́dọ̀ lọ́mọ òrukàn kan àbí méjì orphan pé ẹ wa mi ò lè mi mú bí màmá tọ́ màmá raise lọ ẹ lè rán boys yẹn kán lọ sí school àwọn aláwọ̀ fẹ́ san owó àwọn tí ò sí kíni ẹ lọ wo iye ná ní pati torí pé wọ́n nílé náà síbẹ̀. anabi sallallahu alaihi wasallam ó bá lè fọwọ́ ra ọmọ kan lórí báyìí kí ka kà fọwọ́ ra ọmọ òrukàn pé à pẹ̀lẹ́ ẹ máa kan à gbogbo iye irun tí yẹn bá kàn fi san aláìsàn lórí ẹ kàn sí kíni fọwọ́ ra lórí. ẹni bá wá fún lóúnjẹ wá ń kọ́ tínú ọmọ yẹn fi wá dùn ọ̀hámìl miskin àwa tá a kọ́ ayé lónìí àwa dákẹ́jẹ́jẹ́ ni àwa tá a ní tá a lè bìyàn a ní àlejò kí ni ó mọ̀ ń sọ fáwọn èèyàn náà ẹ wọn fẹ́ sọ̀kù bàbá àwọn òkú bàbá rẹ̀ wò ló fẹ́ ṣe tó ń darí ẹ̀ láàmú tó bá dijọ́ jimoh ní káwọn èèyàn gba five five hundred ọwọ́ iye èèyàn tí ó dùn five five hundred bó ṣe rí yùn five hundred bó ṣe rí yẹn ọ̀nìtọ̀ ẹ dákun ohun tí gbogbo wa bá ti kírun jimá tán o ẹja dó lẹ́nu ọ̀nà afẹ́ fún wa ní wá one thousand ẹ rí i páwọn èèyàn tẹra wọn mọ́lẹ̀ lórí kíni one thousand naira <laughs> wàllá tẹ́sí mọ̀ pé wọn ò ní àwọn wọn ò lè béèrè tẹ́sí mọ̀ pé miskin ló ṣe kíni ló pọ̀ láàrin wa kì í sólùsì àwa tá a ní tí n tá a ní òtó wa so a ti ń ronú pé tá a bá sínú báyìí kí la fi jẹ sáré ẹ̀ ń dágbére kíni miskin adákẹ́jẹ́jẹ́ tí ò ní ló máa tọrọ jẹ ọlọmọsí wa látàrọ jẹ adákẹ́jẹ́jẹ́ wa náà rọ̀ wá lọ́rọ̀ táwọn olè fún yàn náà. wàtákùlù na sa àkìlà lámà bẹ́ẹ̀ ni ṣe wá rí hun wọ́n ní èèyàn kí láhun tẹ́ bá ti rẹ́ni tó bá ti láhun tó bá ti kíni tó bá ti láhun kò ní níyì kò ní níyì nìkan kan yóò tún lójú kòkòrò ìtì ìṣẹ́tì ẹ̀ ní wọ́n ti kíni ní wọ́n fà tákùlù na. tùrọ́sà yóò máa jẹ ogún níjẹkújẹ ẹ máa pẹ́ ah, dáàdì kí lẹ fẹ́ fasọ yìí ṣe ah, mo ní ìdẹ́wò mo ní ìdẹ́wò ah, ilẹ̀ yìí ṣe bẹ́ẹ̀ yìí ti kọ́lé fáwọn àbúrò yìí tí wọ́n ti kọ́ náà ká máa lò ó lọ kò ní bà táàkùlù na tùrọ́sà àkìlà làmà yóò máa jẹ ní gbogbo ọ̀nà tó bá ti rí ni yóò máa jẹ kò fẹ́ mà láàyò bàálù na amina halali na amina haram kò fẹ́ mà ṣe bí ni àbíbí kí ni o àbíbí haram lidhalika qala nabi sallallahu alayhi wa sallam anabi ni yati dhamanu ala nas àsìkò máa kán bọ̀ wá báwọn èèyàn o àsìkò yẹn láti wà báyìí àwọn èèyàn ní kùnlá bo ni wọn ti rówó aminu halali aminu haram ó sáré owó ni ìbá ṣe bitcoin ìbá máa ṣe bitcoin ìbá ṣe tí o tiẹ̀ ló kọ́ ìbá máa fi rọ́bì ìbò sọ̀rọ̀ àwọn èèyàn tó lọ ń ra àfọ̀ṣẹ láti máa bó ìbò sọ̀rọ̀ wọ́n tún lọ ra àfọ̀ṣẹ́ pé àwọn fẹ́ gbọ́ ìgò sọ̀rọ̀ ẹ sálámà fi ogun bá sọ̀rọ̀ ṣéfẹ̀ ẹnu rẹ ni ó fi fowó lẹ̀ ṣéfẹ̀ ẹnu ni àwọn èèyàn ti ya wèrè púpọ̀ lọ́nfà torí kó má bàa tírèzì rẹ̀ ńgbà tó gbowó tán ó kà tún ni pé ó yá ní ìsìn kí iye rẹ̀ ó ṣe kí ni dàrú tọ́lọ̀ bá dẹ̀ wa ló sì torí pé kó má bàa mọ̀ ó yá máa bóyá wọ́n sẹ́ndì owó mụ wo clips kan live ni ọmọ yẹn ò mọ̀ pé ó gbà tó yó tán ló ń bóyá bóyá yẹn sọrọ live ni àkẹ́kọ̀ọ́ ọmọ ju àbúrú fún ara wa ni. tó ṣẹlẹ̀ gangan ó yá tó bá tiẹ̀ wá jẹ́ ni ẹ gbàgbé pé ẹrú ọlọ́run ní ṣe ọlọ́run ló dá o kò sì sọ fún wa pé ká jẹ owó ká gba owó lọ́nà tí ó ṣe bá a ṣe gbọ́dọ̀ gba ti mùsùlùmí lọ́nà tí ò tọ́ bẹ́ẹ̀ la gba owó ẹni tí ì ṣe mùsùlùmí lọ́nà tí ò tọ́ a gbọ́dọ̀ jalè rẹ̀ a jamba jàǹbá rẹ̀ a gbọ́dọ̀ mú dúkìá rẹ̀ àfi pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ àwa dà lórí irú tọdún àyànpẹ kó wẹ ilé yẹn náà náà padà rẹ yóò bá ní ilé tá a fi tọ́ ma èrè ní owó dọwọ wa o dọwọ wa gan ń kí wa ń lọ yìí wàtá aklalama ó ní n'ije máa jẹ ogún níjẹkújẹ gbogbo ọ̀nà ni wọn yóò máa gbà wọ́wọ́ ọlọ́run ń sọ ẹ̀mí mò ń sọ translation ló bá lù yín o naam ó yà o. n'elu almala gbogbo bàtà ẹ̀ bá rí wọn ẹ̀ ní rí wọn lórí kankan kọjá kí ni they always conscious of how to collect money how to accumulate wealth. ohun tí wọ́n mọ̀ ju pé sojawo sojawo ṣá tó hibbuna almala fíìlì mọ̀dọ́ rẹ̀ gbogbo ìgbà tí wọ́n nífẹ̀ẹ́ sí ni pé tó hibbuna almala ìfẹ́ táwa nìyẹn kì í ṣe fẹ́ wọ́n fẹ́ lò fún kankan ó bá jàmbá ìfẹ́ káwọn kan kó jọ ni ọmọ kan ló fẹ́ ó fẹ́ sign out ó yẹ kí òun jẹ̀ máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn ìsọ̀rọ̀ tó dáa torí pé ìgbà míì tàbá fẹ́ pa àwọn èèyàn lákèsí bí wàá lọ sọ́yìn tẹ́ máa ń fún àwọn èèyàn ó náà sì lágbádá àwọn náà lè strat ṣe bẹ́ẹ̀ ó dá ọ̀la àsìkò yìí ń dẹ́rù bà wá gan àwọn ń bò ní àwọn èèyàn tí ó máa gun forty years fifty years bó ni wọ́n ṣe rí ẹ̀dá àwọn olùjọ pàṣípẹ̀ àwọn sẹ́ẹ̀tì tá a dìjọ lò sí tí wọ́n bá gun fifty báwo ni wọ́n ṣe rí. Naam. كلا إذا دكت الأرض دكا Allah subhanahu wa ta'ala ó lọ́rọ̀ ò rí bẹ́ẹ̀ ó yẹ kẹ́rù ju àlìkámọ́ ó bà wá ó wá ní idha dukkatil ardu dákà ìjọ tá a mọ̀ bá wọ̀ ó níjọ́ dukkatil ardu tá a máa mú ilẹ̀ àti sánmà wọn á gbé lórí ara wọn gbà dákà dákà tá a fọ́ ọmọ ara wọn ìyẹn ni pé mú ìdàtì wàásù wíyà til abdul jibal àtòkè àtilẹ̀ wọ́n kàn pápọ̀ báyìí ẹ mọ bá ṣe máa ń tẹ pálí ṣúgà mẹ́lẹ̀ tàbí tí tírélà ta gbolo mílíkì tí ó ṣe kí ni tó flat dukatil ardu daka daka. وجاء wàjà àrọ̀ bùkà ọlọ́run ọba rẹ̀ wà wá rẹ̀ anabiwa muhammed tó tiẹ̀ wàlmẹ́lẹ́kù àtàwọn màláìkà àtàwọn ànábì ọlọ́run sọ́fà sọ́fà wọ́n wà wá lẹ́ni tó tọ̀ sá fún ó yẹn dúró tó fẹ́ ṣèdájọ́ láàrin wa ó wà ní kí wọ́n ṣe ni pé jí ayẹwo mẹ́yìndín yóò nìkan lọ mú wa bíjà Allah subhanahu wa ta'ala ká lè mọ rírì rẹ̀ àtẹni tí ó wà lè jẹ́nà àtẹni tí ó wọ̀ ná yóò wá pàṣẹ kan lọ mú iná jahannama wá jí àbíjà àná wọ́n lọ mú wa ẹ wà wọ́n rò pé bóun ó ṣe mú wa. lidhalika ja'a min hadith alladhi akhrajahu ashabu sihah qala lin nari jahannama sab'una zimam. iná jahannama ó ní ìjánu bí tó máa ń gbé kọ́ńtínà lórí ẹ̀ tó máa ń wọ́ wọ́n máa fẹ́ wọ́ nǹkan tó bá tóbi crane máa gbé lórí ẹ̀ wọ́n wàá gbé lórí rẹ̀ so wọ́n ní láàrin ìjánu chain kọ̀ọ̀kan sàbùrúnà alifa mẹ́lẹ̀kà seventy thousand mẹ́lẹ̀kà ni wọ́n máa fà á wọ́n máa wọ bọ̀ òun wàá máa bínú. يومئذ يتذكر الإنسان abẹ́ Allah hàn wa ta'ala kó jọ kọ́mọ́sá yọrí sí so ó wù mí ká parí sóra yẹn bẹ̀tọ́rí àwọn àdéhùn kan tí mo ní níta pẹ̀lú àwọn kan pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹ ká ọba tó dá wa ká yẹn ìjọ yẹn tó jẹ́ pé yẹ́wò mọ̀ yẹ fi rò lẹ́mẹ́rì omi àhí táwọn yẹn bá rí náà yóò máa sá yóò sá fún ọmọ ya yóò sá fún bàbá yóò sá fún ìyàwó. abẹ́ sí wa ọ̀rọ̀ yẹn dàbí eré ni àmúkọjá rí ẹ jẹ́ ká múra let us prepare before the time comes ẹ jẹ́ ká palẹ̀ mọ́ ká check ara wa ó dá láǹfààní tó pọ̀ láti lè túbá kásìkò yẹn tó tó so tábà ní yóò pẹ́ tó bá lọ yá tábà ní yóò yá tó bá lọ kíni tó bá lọ pẹ́ bó la ṣe fẹ́ ríṣẹ́ dáadáa ṣe lórí ẹ̀ that means we need to acquire this knowledge we need to spread it we need to practice it so we need to endure a ní láti ṣe farada kákẹ́ ṣe farada díẹ̀ nígbà àti bí ṣe máa rí náà ni àṣeyìn náà lè padà dolówó báyìí téèyàn ní gbọ́ ọ̀nà haram kó àṣeyìn lè rí ọ̀nà ọlọ́run láì jẹ́ pé yẹn gbọ́ ọ̀nà haram ọlọ́run ń ṣe bẹ́ẹ̀ fẹ́ dà abẹ́ aláhùnmá ìrẹ́lọ́ba tí kápá gbogbo kan bẹ lọ́wọ́ rẹ̀ ekfina bi halalika ana haramika wa agnina bi fadlika amma siwaka subhanaka rabbil hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk